حتى وبين الشبهات ولا تجيها وحده لا وأشهد أن محمدا عبده اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في الدهر والعلم يقول جل وعلا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون أيها المسلمون عباد الله اتقوا الله واعلموا أن الشبهات كلها خطورة ينكر الله أجر الله سبحانه láti jẹ báwọn ní wa gbogbo ohun tí wọ́n pè ní ìrújú yáyá ìmùnì ìrújú kò bá ṣe ní láti ọkàn ìmùnì ìrújú kò bá ṣe nínú ìjọsìn ìmùnì ìrújú àmọ́ báyà ni àmọ́ bí ara rò ní kò bá ṣe nínú ìlànà ìbọn irun ni. Abáwọn àtúntò náà ló ń bá ṣe yọ. Rọ̀bì aláwọ̀ tó lọ́la á. Ó ní mo gbọ́ òkùnkùn ọlọ́run ọba sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀. Wọ́n là bá ṣe ọmọ níka rẹ̀ méjì omi fáyín sí rẹ̀. Ó ń tọ́ka ibi kẹrin tí òun ò ni o. Kí lọ̀rọ̀ قولك النبي صلى الله عليه وسلم قال إن الحلال بين بدل يوم جدا وطلب جمعنا بل يسير للوراء مطحان بكمال نبه وأحل لكم أحل لكم ما وراء ذلك أتباع بين أرضكم وصيلة أخرى وصيلة أخرى ọkọ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n tó lẹ́kọ̀ọ́ fún yín àtúnyẹ bá kú gbogbo àwọn kakọ́mọ́ ọ̀tọ̀ àwọn lẹ́dí iná owó tó ti dá a bá ẹ̀dúró lẹ́kọ̀ọ́ àwọn tó lẹ́kọ̀ọ́ yìí ń tó fojú ọ̀nà mi nínú àgbà náà lára wọ̀ àbí ìtọ́nà bàbá tọ́ka wa pé ká gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ àbí mi tó lọ́wọ́ àwọn àlejò ọ̀sán وإن الحرام بين àtìgbẹ́dá dájú ìwọ̀n náà gbogbo tó fojú hàn ní pẹ̀lú àwọn ẹgbẹ́ ọmọ rẹpẹtẹ náà lọ́kọ̀ ádà alákọ̀ọ́lé bíi kọ́kọ́rọ́ ìwọ̀n àlẹ́ lóko mọ́ ha lóko mọ́ ha lóko bí bọ́lá òkè délé ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ti fẹ́yàwó fẹ́yàwó ló ẹ̀kọ́ bí ayé ẹ̀gbọ́dọ̀ kọ́mọbìnrin àti gbogbo àwọn bọ́lá ọ̀rọ̀ حرمت عليكم الميتة àwọn kẹbí mẹ́wàá kọlọ́run ti ní ọ̀pọ̀ àánú kẹta lè jẹ gbogbo olóńgbé àwọn kẹta yìí ìyé ìwọ rẹ wọn tó gbójú náà ẹni bí eré ọlọ́run bá ti ní ìwọ fún yín sọ èdè olùbákùnrin wà á ń tó kọrọ bí ẹ kò gbọ́dọ̀ dẹdẹ ẹ gbọ́dọ̀ dẹdẹ ẹrẹ ti ń gbé orí ilẹ̀ nígbà tí a bá fẹ́ ti ẹ bá fẹ́ ti sàn án gbogbo àwọn ilé ìwọ̀n tó gbòòrò náà ni ẹ̀rí káṣí tìǹbà kájáde ọmọdé ẹ̀fẹ́ wọ̀n ni ìbàdíyẹ iṣẹ́ bá ọmọdé ẹ̀fẹ́ wọ̀n ni ṣùgbọ́n wọ́n bẹ́yìn náà gbọ́dọ̀ mọ́ọ̀sì tẹ́lẹ̀ ààrùn ẹ má dáa gbàgbé ìgbà tẹ̀lé sọ́lá àti ńlá ní sàwọn àlàyé yìí fún wa ọ̀dọ̀ ìgbéyàwó náà ibi gbogbo gbogbo lẹ́yẹ ìpín mẹ́ta ló ń bí sí. èyí tó jẹ́ halali bẹ́ ọ̀làgbẹ́ tó ka díẹ̀ díẹ̀ fún wa yẹn. èyí tó jẹ́ haramu bẹ́ onídìí ìdàkúkẹ́ sọ yẹn. ṣùgbọ́n wọ́n bẹ́yìí tó ń mọ ojú tẹ̀sí ààrùn. àmọ́ láàrin ẹ̀tọ́ ṣé wọ̀ àwọn abẹ́tẹ̀ ojú. ojú àlèmílẹ̀tọ̀ àlèmílẹ̀wọ̀ pẹ̀lú àwọn àlàyé dábàá àwọn ọmọ wa. النبي صلى الله عليه وسلم قل لا يعلم الرمد كثير من النار كيف أقول يا الله سبحانه àtàtì ní kọ́rídà tẹ bá àwọn òbí lóko yìí ṣéun bí ọba ti fi àṣẹ ìwọ̀n ọdún tẹ́tọ́ ni ẹni ẹ̀wà tẹ́wọ̀ bá kọ́ra wa ní ìlú ayélujára lóko ẹni mi lè rí mílíọ̀nù láàrin ọ̀sẹ̀ kan láì ní láì fà ọgọ́jọ ọgbọ́n lọ lẹ́yìn. wọ́n á bẹ̀rẹ̀ àwọn ìbéèrè burúkú lọ́wọ́ àwọn àbá ẹ gbọ́ tí ẹ bá ti kiri kẹ ẹ ẹ bá ti kiri kẹ láti fún ọkọ ìyẹwò ẹ kẹ ìyẹn tó àbá kílíà mi lè rúdú yẹ orí kílò bá lórí lọ nítorí pé wàhálà kí mùsùlùmí alọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ọmọ mi sábọ̀tù hàn ẹni tó bá bẹ̀rù àwọn ẹ̀rú jú wọn yẹn àmọ́ bálá àlẹ́ ni àmọ́ bẹ́ẹ̀ wọ́n ní òyà fílẹ̀ tiẹ̀ irúfẹ́ ẹni yẹn fọ́kàn ní sẹ́gbẹ̀rọ àlejò ìlẹ̀yìn ìwà ẹ̀rù tẹ̀lé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti fẹ̀ sí ẹ̀ mọ́ kó dẹ̀ ti kọ́mọdú tọ́ba dájú pé nǹkan yẹn èèwọ̀ ní kúrò tó bá ti tẹ́lẹ̀ òkú ní kó sínú ẹ̀ ẹ̀sìn rẹ̀ á dáa. tọ́ba já sí pé nǹkan yẹn ohun tí ò dáa ní gbòógì bá dùn tẹ́lẹ̀ ọmọdé àti ní ìbàjẹ́. Àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ òṣèlú ọdún wọn mọ̀ wá pa àti ṣòro Ẹni ọba lọ kó sínú àmọ̀ bí ní bẹ́ẹ̀ ni àti àrọ̀. òfin kó sínú ìwọ̀. ìmọ̀ ìhàlẹ̀ wa ìmọ̀ ìhàrọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá a tẹ́bi sọ́lọ́ àtàlà ń sọ pẹ̀lú lẹ́sùn yìí obìnrin kí àṣùwọ̀n á ti dá fẹ́bi sí kẹta yẹn kí sì rújú èèwọ̀ lòun náà pẹ̀lú ọ̀rọ̀ tá a tẹ́bi sọ́lọ́ àtàlà ń sọ lókè ẹni tó wá lọ kú sínú àṣùwọ̀n á ìrújú àmọ̀ bẹ́ẹ̀ sọ ni àmọ̀ bí ìwọ ni wà kọ́ àbí àrọ̀ irúfẹ́ ní bẹ́ẹ̀ sì tó sínú àrọ̀ káàkiri àwọn ìjọba wa máa pẹ̀rẹ̀ lílẹ̀ ìgbẹ̀sí làwọn Yorùbá ọdún ìjọba gbé kà àwọn náà lè jẹ́ kàn kékeré ọjà lébi ọgbà bí ọ̀dá ni wọ́n lọ́dà bí adára ẹ̀jẹ̀ ìjẹ̀ ìdára ẹ̀jẹ̀ lébi ọgbà yóò ṣubú ayé ní máa nínú wọn lè gbogbo ọba pátá ní máa ń ọgbà. ẹ̀rẹ̀ tí wọ́n gbàgbé tí ọba bá ní ọgbà ọ̀sẹ̀ ni ó tó bẹ̀ mọ́kẹ́rẹ́ wọ́n bẹ̀ àbẹ̀jọ́ bàbá mi. àlá ẹgbọ́ lórí tó gbé ọba àbẹ̀ ọba kẹ́ ẹ́ ọ̀rọ̀ ọjọ́ kọ́ ọba ó rí ra rẹ̀ àlá ẹgbọ́ wà ní ilẹ̀ ìmọ̀ wọn ọdún màkàrí o ẹ̀rí ọgbà ọlọ́run làwọn ẹ̀wọ́ rẹ̀ bí ẹ̀mọ́ ọgbà ọlọ́run yẹn bí ìpànìyàn bí ìbálòpọ̀ bí ìsinsinna bí ìjalè bí ìbátanmọ́ni kébi jẹ́ gbogbo àwọn ìtẹ́tọ́jọ́ kàrá ìròyìn olóòtú ọgbà ọlọ́run ọba nìyẹn alá ẹgbọ́rún wọn ní kúlẹ̀ fi ìjà sábẹ́ wọ́n ọwọ́ àlànà bá ń tẹ̀lé kan ìdá sọlá hajj tó bá ti dá sọlá hajj jẹ́ sọlá tó lọ gbogbo ara lọ́dà wọn ìdá pàṣẹdẹ tó bá bẹ̀ sí bàjẹ́ pàṣẹdẹ jẹ́ sọlá tó lọ gbogbo ara lọ́dà rẹ̀ adébísọ̀rọ̀ wà lọ́dà ọ̀dẹ̀dàlá ẹgbọ́n wọ́ọ̀dì àtọ́lù ẹgbọ́n kẹrí àdéhùn yìí ìmọ̀ràn kọ́ra tó ń débò wọ́n gbé jáde. أيها المسلمون عباد الله أيها المسلمون الإمام النووي عليه رحمة الله وكان حديثه بإمكان حديثه lóko kẹta ní sọtọ adébí lóko sínú nǹkan ẹ̀mí ní ẹlẹ́ rẹ kí wọ́n tó sọ bá ní ti yóò kó sínú wọn ti yọ kó mẹ́ àdéhùn ìgbé náà. láti orí apákẹ́sọ àwọn olùwọ̀ tí wọ́n ti sọ wípé àdéhùn tẹ́rì wúwà tó lò sórí Islam. wọ́n á ma sílẹ̀ nínú Islam ìdájọ́ pé Islam sọ́dọ̀ mẹ́ta ìdákẹ́lẹ̀ yẹn kó lù ẹ̀ ní ẹ̀ bá lè yọ àdéhùn yìí. nítorí pé Islam ń lọ lórí àdéhùn náà kàkó àyè yíṣu lọ lórí hadithi innamal a'malu binniyat kí o kò sẹ́ gbogbo ní ti bẹ̀ lánìyẹ. islam tún lọ lórí hadithi dájú sọ̀túnlá tó tún sàlàyé fún wa pé mi ò ní islam máa fi táàkùkù máa là yà mí. olórí jẹ́ kí islam ọmọ nìyẹn dà nínú ojú òbí dà òun ló bá sí òbí òbá náà. ìdòwú bẹ̀rẹ̀ ẹ̀rọ sọ̀rọ̀ ọba kí n bá lọ́kọ̀ hàn sí i káfí lẹ́rù tọ́ba tó lójú wa máa rọrùn ìyẹn ní jáde pé ìyẹn látàjẹ ó sì ti sọ̀rọ̀ ayẹyẹ nìyẹn akólókọ́ yìí hàdà ẹsẹ̀kẹ́ ńlá tẹ̀lé ọ̀yẹ́kọ́ àyíká ìsinmi ti wọ́ṣọ́rọ̀ láti ọkọ̀ ọ̀yọ́ ha ìsẹ̀kẹ́ òun kò wọ́n tó ilé ìdáná lọ́wọ́ ọ̀rọ̀ yìí. الحمد لله وحده والصلاة والسلام على ما نبي بعد وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد اتقوا الله أيها المسلمون يا رسول الله أنك أصبر قلوب أقوال وأقوال الأوطان كان النبي صلى الله عليه وسلم يصلي لها كل في أعقال اليمين أعقال الرجل أول الصحيحين حديث سماه قال مسلم في جابر من الحديث يا عائشة رضي الله تعالى عنها وجاء سعد بالأمن والخاص وفي جنبيتها التحصل السبعة والجحصر وفي أبي أقول مثل بولي ولا ولا ولا أين يتوقع على المال أقول مثل بولي ولا ولا ولا سعد من دين قل يا الله سأل هذا امرأتي عتبة الجوار أقول لي في حسبة بن أبي وقاص lóòótọ́ ọmọ àbísí ìdàrẹ ẹ̀rí ẹ̀rẹ́dẹ̀ ọmọ àbísí ìdàrẹ èso ọmọ àbísí lé ìgbà tó wà láyé ó ti jẹ́ oúnjẹ mi pé àná ìdùnnú òun mú lọ́mọ ọdẹ o òun lọ mú ọdẹ o ìwọ sọ fáwọn ẹni sọmọ wa sọlá ń ó ń sọ̀rọ̀ ilé ẹgbẹ́ máa níhì náà wò ó bó ti jọ arákùnrin mi ó ti gbàgbé ní adé wà fáà ẹ̀rí kpọrọ ní abdulbulu sẹmà ní olú sọ̀rọ̀ ẹ má jẹ àgbà nígbà àti ọlọ sọlọlọ kanna yàwó yàwó àfẹsí kejì ànábi sọlọlọ òun ẹni sáwùdàtú sáwùdàtú òun yàwó àfẹsí kejì rẹ yàwó àdá àti ọmọ yìí arákùnrin tèmi ní nítorí pápá yìí ó lè dá àyà àfihàn ṣe ábí mi wà lè dá rẹ̀. ọmọ yìí ọ̀ọ́dẹ bàbá mi ni wọ́n fi ọ̀rọ̀ pẹ́ nìkan fẹ́ obìnrin ní kọ̀rọ̀ kó mẹ́rin. wá àti máa da láwùjọ wa. ẹni ẹlẹ́ni ló níyàwó òun ló tòlù ìyàwó rẹ o ẹnìkan wá sí pálapàla pẹ̀lú ẹ̀ ọwọ́ àdọ́mọ ọwọ́ àdẹ́yìn àdọ́ta ọdún ẹ̀ ẹni wọ́n fi mọ sọ́ọ̀dẹ̀ rẹ̀ lọ́nà mọ kódà tọ̀rọ̀ àjẹ ni ó ṣèlú rẹ níta kò sí yọkẹ́ wa bẹ̀. sọ àtúntò ihe ìyẹn wọn ń lé ìwẹ̀ fún àtẹ̀bí sọlọ́wọ́ àlẹ́ arákùnrin mi lélẹ́yìí ìkọ́sọ̀ ọmọ yìí orí bẹ́ẹ̀dì bàbá mi wọ́n bí sí orí bàbá mi mi wà ní ẹrú ló bèrè lórí. èyí là ń tẹ̀lé ọ̀rọ̀ gbà yẹn. Adébí sọ̀rọ̀ àtàláwá ti dájọ́ ọwọ́ ni hu alákàyà á ìnà sábà ìwọ lọ́lọ́mọ́ ìwọ ló ní ọmọ yìí èrè á fi ọmọ sábà kó nílé ní wọ́n fi sí kò sí yọ fẹ́ abẹ́ tó tẹ̀lé pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ta. Òjijì ọlọ́run wa sọ̀rọ̀ kan ọ̀nà ìwádà tó lé wọ́n ti lè ha àyẹ̀rẹ̀ ṣájẹ̀rù ẹni tó ń ṣe pálapàla pẹ̀lú ìyàwó ìyàwó wọn lọ lọ́wọ́ nínú òbí rẹ̀ wàhálà wa dé o ẹni tí o ti sọ lọ sọ lọ àti láti bá lọ ní ẹ láàrin aláàlú sí aráàlú lọmọ yìí tó bí ọ̀rọ̀ ìlú tó fi yé wa ni ẹ ẹ má máa wàhálà àwọn afá ẹlòmíràn wa pé tí ó lóbi láti mi ìsìn òní ní òní gbogbo yìí. tí àgbàdo tó lọ dùn lọ́fẹ́ yọ sàkẹ́ ló dàrú tó bẹ̀yẹ. àbówò rẹ tó tó ní pé ní fún wa ní kó owó twenty five twenty five thousand naira kó mi lọ sàkáde kí ni pírọ́blẹ̀mù ẹ̀ ọwọ́ àròjọ lọ ẹ̀ tí wọ́n bá gbé kiri yẹn àwọn ènìyàn wọn i fẹ́ di kẹ̀kẹ́ fún wa ti ti ìtẹ́ ẹran tó tẹ lẹ́nu ẹ̀ wọ́n máa tún sọ lẹ́nu wa ẹ àmọ́ tó bá ti kówó ni wá wá nígbà tí ẹ ṣe kiri náà ìwọ rẹ̀ nìyí ìdí ọ̀dà wàhálà ti ń bọ̀ wọ́n onígbèrú ju ti ṣẹlẹ̀ ẹni tó ń fẹ́ òbí láti dà lọ́gbọ́dọ̀ anabi sọlá sọlá ń tẹ̀ kílé òun ẹ̀ ẹni tí wọ́n bímọ sọ́ọ̀tẹ̀ ó là á dé di báyìí ìjọ wa yẹ ju rẹ̀ nínú lójú dídé o torí bẹ́ẹ̀ wà á tẹ̀sí bíi mí ìrẹ́ sáwọ́dà lọ jẹ́yàwó tèmi bọ́ọ̀kọ̀kọ́ fi tàbíta lọ lè gbà lágbé sí pé akílẹ̀mù ẹ̀ fún oyún o ṣùgbọ́n máa wọ ìjáàbò bàbá mi má lè rojú ẹ̀. kí ló fà dà nẹ́bí sọ́lá sálámù sọ̀rọ̀ yẹn òun ni pé rúdú ti ṣẹlẹ̀ ọmọ jàrá àta ṣùgbọ́n lé wọ́n bímọ sí. ní ọ̀rọ̀ tí wàá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ní gbogbo àwọn yòókù tí wọ́n jẹ́ arákùnrin fún sáwọ́dà pátá ni wọ́n rí sáwọ́dà torí bẹ́ẹ̀ ní ìdí òní kókó yìí rújú ti wọ̀ àtàkìlẹ̀mù ẹ̀fọn yín ni ṣùgbọ́n ká sì máa fi ojú kọ̀ fẹ́ tó ọmọ àìmọ̀dí ni torí bẹ́ẹ̀ máa lọ sí ìjà àbò eléyìí ìjà àkọ́kọ́ nínú àti èyí tí sọlá ti wà nípa ìròyìn kẹta sọ́ra tó náà ni yàtọ̀ ìfìyàtọ̀ ọ̀rọ̀ méjì nínú káàkiri sọlá ti lára nípa ìròyìn tí wọ́n lè ti ní gbọ́dọ̀ ìlú tí má darẹ̀ láàrú òun ni hadith hadith ibn Hatim radiyallahu anhu ó ní ìwé òbí ti ọ̀rọ̀ èyí máa ń sẹ́ǹdì ajá mi ọlọ́ọ̀tẹ̀ ẹ̀gbẹ́ wa fún mi wọ́n sọ mi alẹ́ tí mo bá ti mú ajá yẹn tí mo fi zúù ní ìwé òbí ti ńlá zúù máa wí fájà rẹ̀ ó ní máa ṣe tó rí ajá mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tájà mi fà alẹ́bí tó lọ́wọ́ tó lọ́wọ́ tó fi láàjà tó yìí ọ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀yàn orí ìrújú bẹ́ẹ̀ ìrújú bẹ́ẹ̀ ìnáwó sàmọ́yìíta alákẹ́lbíkà ajá àti ẹlòtòdìdì láyé ìfowópamọ́ di wípé ọtẹ sùnfù wọ́n là wọ́n tó sábìlì àlà àbáyọ̀lẹ̀ ọ̀rọ̀ tó bí sùn láyé fún ajá àti o. ayé wa ti mú àyíká dàgbà àtúndì yìí ni ìtumọ̀ ọ̀rọ̀ sàbẹ̀bí sọlá àtàlà ń kó àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ lórí dáhùn ẹ̀rí kúkà nílẹ̀ àwọn ọ̀là ẹ̀rí ní ojú bá tó ń jẹ́ ní èméjì báwọn apáàtì má darẹ̀ láàmú ṣètò mi lọ́dún kílà tí ò sí wàhálà ń bẹ̀ yìí tí ò sí kù bá rù ń bẹ̀ ọlọ́dún lè yé ọ̀dọ́ ní ẹ̀mí. àtẹ̀yẹrẹ mi sọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ kan sọ̀rọ̀ sọ̀ nínú àdéhùn wa mi sọ nínú àgbẹ̀sẹ̀ nígbà tó wá tó òjijì ọ̀rọ̀ òjijì ọlọ́run tẹ̀ sí ní wá sí béèrè nípa ìtẹ̀tì kọ́ńtàtì ọkẹ̀ rẹ náà ni omi ṣe pàtàkì rẹ̀ òun ni mo fi wá dájọ́ mo fi jẹ́ dáadáa torí dáadáa tẹ̀mí bá ti bàrẹ̀ sí dáadáa ẹsẹ̀ ní tẹ̀mí bá lọ sí gbọ̀gbẹ́ ìbò ní ìpínlẹ̀ ní ẹ̀dàbò ilé rẹ lọ́wọ́ ó di bẹ́ẹ̀ nìkan dé o sáré bọ́ sẹ́nu ọ̀nẹ̀ wọ́n bá di tó mi hẹ̀lẹ́hẹ̀lẹ́ kí ló dé torí pé kí ni wọ́n lò sí kò sí wàhálà rárá anabi sọlọ àlùsọlá wọn wà ayé àfúdáàkà náà ní wákàtí sáwùjà báyìí wá béèrè dájọ́ lọ́wọ́ rẹ̀ láì níye gbà ọ̀rọ̀ dáadáa lórí ni ẹ tọkẹrẹ bá ti balẹ̀ ní gbogbo àhárà tí ọlẹ bá ní omi kà lórí pé ẹ̀rí ọkẹ ẹni ń dọọlá àbò lóbi lé lọ́dọ̀ àfa òkè òtún bíi àfa àsàlẹ̀ òbí àfa àárín àbá àbá wulẹ wúlé síkírẹ níjẹ wà sẹmí ìdè tọlọmọba ti kọ pẹ tí ọba ń ṣe fi tú ìjọ yẹn wà á kó jọ kódà mo fi ẹgbẹ́ ó jèrè. أيها المسلمون عباد الله أي رضي الله هذه الرجل ìpínlẹ̀ta èyí tá a mọ̀ sí kárọ̀lù níbẹ̀ lẹ́yìn tó di méjì bẹ̀rẹ̀ sí àwọn ọkùnrin ti gbó àdéhùn gbó látọ̀rẹ́ ní gẹ́gẹ́ bó ti jẹ́ wọ̀ láti jẹ ọ̀rọ̀ tó ti fi wọ̀ lónú lẹ́yìn bá ń di méjì lórí pé kí wọ́n tó àdéhùn lónú káàkiri gbà pé wọ̀ rẹ̀ téèyàn fi mọ̀ ọ̀dájú ilé kẹrin yìí àdéhùn lónú yẹn ti ti lóru ju òun ìṣẹ́lẹ̀ yẹn wò bí aláàlẹ́ ṣùgbọ́n yẹn ti èméjì nípa títí wọn rẹ̀ bí arákùnrin kan ní yẹn ti èméjì pé tó ń sẹ́rọ̀ òun dọ́rọ̀ láàbí àwọn ọ̀dọ́ dọ́rọ̀ láàbí wọ́n gbà bọ́ òun ti sọ dọ́rọ̀ láàbí ẹ̀rí wọ́n ní lẹ́yìn ìpínlẹ̀ rẹ̀ òun ẹ̀rí hadith abdullahi bin ibrahim tẹ̀ nípa ẹni láti sálátọ̀ ó ń tọ̀ ó ti mọ́ra kí wọ́n ti èméjì pé àbí mọ yàtọ̀ àbí yàtọ̀ ẹni tó ti dọ̀rọ̀ ní ọ̀gbọ́dọ̀ kó níbi tó ti fi hàn títí tó fi gbọ́ àwọn ẹ̀sìn ìdarí ìhà àti dókítà wọn fi padà gbòòrò ẹ̀rẹ́ kẹta nínú òdojú òun náà ní kí ẹ máa ṣe méjì fi nǹkan èèyàn ọmọ kẹ́kọ̀ọ́ èèyàn ọmọ ní àlọ́kùnrin láti wọ́n ti fi wọn àyè àdàlà èèyàn ló ti ọlọ́run ọba wọn ni àtijọ́ èyí tó dáa jù ní kíkà àwọn àfihàn gẹ́ẹ́ gẹ́gẹ́ bá jẹ́ ní tẹ̀sí sallallahu alaihi wasallam níbi ìdàbí tó eléyìí tó ń sábọ́ọ̀lẹ̀ ó rí ìdàbí tó yẹ nínú ilé rẹ̀ alẹ́ sọlá sọlá wọn sọ báyìí pé lọ́wọ́ ilé akẹ́kẹ́ àfìṣà alùpẹ̀kú onímọ̀ náà sọ́jà kan ní ẹ̀sẹ̀ ìtura kí ìdàbí mẹ́rin ń tàbí kó má lè tó dàbí tó rọ́rọ́ kàtí mọ́ mi ọlọ́wà ń lọ sàárà ẹ̀yin náà ti máa bá mi jẹ sàárà àwa ni jẹ ọ̀rọ̀ ní àwọn ìjẹ́ tiwa ṣùgbọ́n ẹ̀mí ọ̀rọ̀ rẹ̀ olùsọ lọ sọ láti sọ lọ olùsọ náà sí mò ń páyà wọn máa fi gbé sàárà àti ìjọba jẹ ìgbà gbogbo jẹ sáfọlọ obìnrin ní níyẹn bá tó òbí àfẹsọ ni àbára lọ ní ẹja àgbàbára lọ ní bí ẹbí rẹ ẹyọ ìṣèwọ àríwá dada náà wà pàṣẹ gbogbo ọ gbogbo kẹlá ẹ ṣùgbọ́n tó bá já sí pé èèyàn lọ sí gẹ́gẹ́ lẹ́sàn tó di ọpọ́sìtì wọn tó mú ilẹ̀ pẹ̀lú àbámọ́dá kan tí ò ní ìtumọ̀ tí ìyọ̀dẹ̀ lẹ́rìí tí ó fi bá jẹ ẹ̀wù lápẹ̀rẹ̀ níbi èèyàn lómi omi yẹn òun òyòrò òyòrò ẹni ọlọ́ọ̀rì òtí bọ́ọ̀rì òtí lànà mi nílé lómi yìí ọmọ ti fẹ́ kẹ̀kẹ́ ti kó bẹ́ẹ̀ nígbà tí mo àfa sóòkú òun tí kọjá yí padà tí tọwọ́ yí padà tẹ́lẹ̀ yóò sì mú sí wa. ìkejì ọ̀rọ̀ tó ti padà ó mú ṣúgbà tó wá padà lé kẹ́kẹ́kẹ́ àìní ewu kó rárá tó ti padà. ẹ̀rí kí lẹ́nu wọn ní kírun láàyè kan wọ́n ní kílódé ní ah, lóòótọ́ ìrìn pa kí wọ́n yàgbẹ́ mẹ́sàn-án ó kọ́ máa jáde kẹ́kẹ́ tọ́ bẹ́ẹ̀ lọ́sẹ̀ gbẹ́ni ṣe ọ máa lọ fi àwòrán owó tó ìmọ̀ bó sí tẹ́lẹ̀ ìwé lé èyí ṣe ìwé lù kẹrùn bẹ bàtà rẹ la bákẹ́ lọ bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ lọ mú akọ tó kí mọ́ ẹ̀ lọ́wọ́ àmọ́ níwò pé kọ́ máa ní mi ní oṣù bí mi ní rẹ̀ nìyẹn àwọn àlàyé ilé náà ti di wá sùgbọ́n tàbí rẹ̀ kọ́ ìmísí láti ọ̀dọ̀ ṣe máa ń kọ́ mẹ́ta ní ẹ̀yẹ́rù sí ọlọ́run wa ẹ̀dá kan já sọ́ra kó lójú ilẹ̀ àkọ́rẹ́ nínú àti ọ̀fẹ́ wa tí ọba ti yé wa ní ọ̀rọ̀ bí mọ́rin ibi àbẹ́sọ̀ ibi yẹn gbà tẹ́ wá gbà àdàrẹ̀ láàmú pàdé wọn lè gba adá nínú àwọn ọjọ́ ti wa nínú ìgbàgbẹ́kọ̀ wa pápá jùlọ ọ̀sẹ̀ ìbálò ọ̀sẹ̀ náà fi wọ́wọ́ ìyá lọ́la fún ojú ẹni ló ti tẹ̀ka irú àkókò yìí ti bá a bá rẹ̀ الله تبارك وتعالى أن يرزقنا وإياكم الورع وتلك الشبهات وأن يجعلنا مقصرين قاصرين من الأزكاس وسائر الأرجاس والمحرمات كل صلاتكم ورحمة الله تعالى